ṣùgbọ́n kẹ́ni tí nínú ọmọ nǹkan kan yìí pé tí wọn náà bẹ̀ lọ́nkún wọn fi jẹ ìmáàmù kan wá yọ ọ́ ẹni tẹ́ ẹni ọmọ ọ̀bọ̀ wálé kan wá jẹ fi sẹ́ rẹ̀ lẹ̀ gbogbo aláṣẹ ń gbádùn rẹ̀ ńlẹ̀ káàrọ̀ òjìire ọ̀sáàfà àti ọ̀sọ́ pé ìyẹ́ ìmáàmù ọwọ́ ọ̀sán kalẹ̀ nìkan sọ pé bákan ibi àwa wà nù òsì látán lónìí lónìí lónìí tọ́lá àìlára. nígbà mo wà bí mi ṣe ní ìgá yẹn o kò sọba kankan lu ìjù sọ̀hún lọ. ẹnu máa mú sì ti máa gbọ́ pé wọ́n máa ń ṣàdúrà fún wa. àǹdẹ́ a gbọ́dọ̀ máa ṣàdúrà fẹ́ni ọlọ́run bá kó nǹkan lé lọ́wọ́ tẹ́ bá ti fún lépè báyìí ara yín lẹ fún hmm. àwọn aláṣẹ ìjókòó tá a wà yìí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ń lẹ̀ bákan náà bàbá wa Ṣọ̀ún àwọn ló ń lẹ̀ àwọn ní wọ́n jẹ́ kílẹ̀ ọ̀rọ̀ rùn láti jókòó ńbẹ̀ lónìí láti ṣe prógáàmù ńbẹ̀ lónìí ọlọ́mọ ni dóòtà méjèèjì o máa bá a kọ́ wọn máa ṣe àwọn ẹni ọlọ́run tí wọ́n á jókòó lónìí tí wọ́n á dó ti bàbá wa ìmáàmù ọlọ́run yọba ni dóòtà yìí náà o sẹ́rí tó ń kálukú bá fẹ́ kí wọ́n dúró tè òun nígbà tó bá nídìí àdúrótì ní kó ṣe máa ṣe ọ̀sọ́rọ̀ kan lónìí tí ò lè sí lọ́la ẹ̀san ọ̀nà méjì ní láyé ká tó kù ń bẹ̀rẹ̀ àti lọ́jọ́ àlùkìyámà gbogbo ìgbà bá jẹ́ pé èèyàn kan bẹ tó nídìí àdúrótì gbogbo wa ẹ má àtàrà wa o ẹja dúró tòdodo ni ilẹ̀ káàró òjèrè ó ní bùkátà sátúnṣe tó pọ̀ àsìkò yìí sásìkò pé mo la tán mọ̀ wáyọ̀nú ẹnìkan ẹni àkọ́kọ́ wáyọ̀nú ẹ̀ lọ́lọ́run a sì gbọ́dọ̀ kó ọlú ànábì lẹ́yìn náà àwọn ẹni ọlọ́run tọ́lọ́run kẹ́sìn lè lọ́wọ́ mm. lẹ́yìn náà àwọn ẹni ọlọ́run lónìí lónìí lónìí lónìí lónìí ẹni ọlọ́run kó ẹ̀sìn lè lọ́wọ́ lógbòmọ́sọ ó ní babawa Dr. Yunus ọ̀la ah, àìlára. bàbá wa tí wọ́n ṣe wáàsí fún wa wọ́n ní ànábìwá Muhammad ó ní adúró ti ẹni tó ti ga kábà káràn lọ kọ́ máa lọlẹ̀ ẹni ó sì lọlẹ̀ náà ká bẹ lọ́hùn fún un ká má fi ṣe ẹ̀yẹ́ o ẹni ó ti ga ní ìmáàmù kọ̀dẹ̀ ẹni tí ó jẹ́ èèyàn rí kọ́dẹ̀ ẹni tí ń bá wọn jà gan ó mọ̀ pé àsìkò wọn yàtọ̀. wàlẹ́ ọmọ pa àwọn tó dó ti bàbá lónìí àwọn tó lọ́rùn ọba pọ́nlé ni. bàbá wa èjìdé kọ̀sẹ́ni tí ọmọ ń lu ìpalàánú ni. ibi èjìdé bá wà ẹ bà pé òótọ́ ń bẹ́ńbẹ́. onímọ̀ọ́lù aṣíwájú gbogbo wa ní Ọ̀yọ́ state kódà bẹ́ẹ̀ sọ pé ó dé Ọ̀ṣun state torí kò síbi tí ó màálù òkè dá sí ọlọ Kwara òun lọ síbikíbi ẹni tó ń tara fẹ́ sìn ni kò lè wá síjòkó yìí tí kì bá ṣe pé àyè òdodo ni bàbá wa oníwàásí òní ara àwọn ẹni ọlọ́run tí wọ́n ti ní àìmọye product ni ẹ̀ẹ́dì pé ṣe ń pè àṣírí pé kí ẹni pé afẹ́ dúró tí àwa sọ pé àtakò àtúnṣe o. àtúnṣe tí ń lọ pé bò ní òṣè dá òun lọ dá o torí tí àbàjẹ́ kàtúnṣe òun ó ṣe ìmáàmù ó pè méjì nǹkan tó jẹ́ ni yóò pè méjì ṣùgbọ́n kí lọ Islam àfikọ́ jẹ́ ń wí nìkan ìgbà tó ṣe ni wọ́n jẹ́ káwọn ń bínú náà padà ṣùgbọ́n kẹ́ni tí ń bínú nǹkan kan yí pé tí wọ́n náà fi tó fi sẹ́ rẹ̀ lẹ̀ gbogbo aláṣẹ ń gbádùn rẹ̀ ńlẹ̀ káàró òjèrè kò sáàfà àti ọ̀sọ́ pé yìí máa mú ọwọ́ adi ọ̀sán kalẹ̀ nìkan wà sọ pé bákan bákan ibi àwa wà nù àwọn òsì ńlá tán tó wàá dúró ti àtúnṣe náà àwọn ibi àwa nù bàbá wa alwazir àwọn àfa wa nù ibi àwọn náà wà nù ṣùgbọ́n torí pé àwọn alágbàlagbà àyà àtúnṣe ni máa wà iṣẹ́ àtúnṣe bó ṣe ń bá ká èmi ò tẹ̀lé wọn lọ sí ibi wọn lọ náà ṣùgbọ́n mo sọpọ́ọ̀tì wọn mẹ́hà fìlì mẹ́hà torí ọba olúwo àwọn náà wà láàyè àtúnṣe wọn àwọn ni wọ́n sì fi bàbá wa sí èrè náà fi ń ṣe àtúnṣe gbogbo tí yóò bá dàrú wò ó dàtí má àárín àwọn ọlọ́kọ̀ àwọn máa tún ṣe àárín àwọn ọmọ kí àti àwa àwọn ó dà àwọn tó yẹ pé wọ́n jẹ́ bàbá fún wọn. a máa gbà fún bàbá sí rè kí ló dé nítorí pé àròlé eré ni ọlọ́run yóò máa kọ́ yín o ẹ gbogbo wa náà ta jókòó ń nítorí pé gbogbo wa náà láta ni àmọ́ òdodo lódodo àwa tá a sì láta náà náà fara máa torí ìtumọ̀ àtúnṣe mọ́ sọ̀hún nígbà mo wà bí ní kankan lu ìjù sọ̀hún lọ ẹnu máa sì ti máa gbọ́ pé a gbọ́dọ̀ mọ́ ṣàdúrà fẹ́ni ọlọ́run bá kó nǹkan lé lọ́wọ́ tẹ́ bá ti fún lépè báyìí ara yín lẹ fún lépè àwọn aláṣẹ tó ìtawà mọ̀ iná ẹ̀nu àmọ́ ní ẹsẹ̀ méjèèjì ta kìnní àti kejì ìmáàmù là wà pẹ̀lú rẹ̀ ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika. ṣé o